Hadith 542 عن أنس ابن مالك رضي الله عنه قال كنا إذا صلينا خلف رسول الله صلى الله عليه وسلم بالظهاهر فسجدنا على ثيابنا اتقاء الحر láti ọ̀dọ̀ hana sọmọ malik kí alágbẹnu sí i ó ní kúnná idha sallayna khalifa rasulillahi sallallahu alayhi wa sallam bidhahir nígbàkigbà tí a bá ń kí àwọn ìrun zórí lẹ́yìn ànábì fásàjádínà àláfíà àbìnà a máa ń forí kanlẹ̀ lórí àwọn aṣọ wa ètìkọ́ àlẹ́hàrẹ̀ láti fi ṣọ́ra fún ìgbóná oòrùn ìgbóná oòrùn akadisi kan níjẹjọ tó sọ pé aboridu bisola ẹ jẹ́ kí irun ó tutù àwọn ni wọ́n gbé yẹn ka extraordinary heat ìgbà tí oòrùn bá mú bóódì ok a dẹ̀ sọ pé ìyẹn kì í ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá ṣùgbọ́n máa ń ṣẹlẹ̀ ní òkè ọya ìlú tí wọ́n wulẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó jẹ́ ìlú tí ó súnmọ́ oòrùn tó ga sí wípé òòrùn máa ń mú gan ní àsìkò tí wọ́n sì rèé kò sí ìmọ̀ ẹ̀rọ tàbí ká sọ pé ìmọ̀ ẹ̀rọ kò yí dàgbàsókè therefore wọ́n máa ń kí àwọn irun irun lúrì tó jẹ́ irun ìbẹ̀rẹ̀ ọ̀sán tó jẹ́ irun àárín ọ̀sán wọ́n máa ń kí i tọ́gá sí pé oòrùn máa mú gan-an lásìkò náà kò sí rọ́ọ̀gì kò sí kápẹ́ẹ̀tì kò sí tiles àwọn mọ́ṣáláṣí tí wọ́n kọ́ ń gbà náà mọ́ṣkì tó ga sí wípé oòrùn tó bá yọ yọ pa wọ́n nú ẹ̀ tójò bá rọ̀ yóò pa wọ́n nú ẹ̀ tóòrùn ìbá ti wá mú gan àmọ́ tí ò wọ́ ti ábúrì dúbi sọ̀láàtì àwọn sọ̀hábà wọ́n wà tẹ aṣọ lẹ̀ orí aṣọ ni wọ́n máa fi orí lé láti fi ṣọ́ra fún híìtì oòrùn táwọn sọ̀hábà bá ń tẹ aṣọ láti fi ṣọ́ra fún ìtì oòrùn táwa náà wá ń lo sàjáàdà ní ìsìn tá à ń lo bisat ìtẹ́ ìkírun sọrí pé kì í ṣe pé ó jẹ́ bídíà àbí ọ̀jọ́ra wọn ọ̀kan nu ẹlẹ́ẹ̀kejì mẹ́wàá ni pé àǹfààní wo ló fẹ́ gbà níbi kò fẹ́ forí kanlẹ̀ kò ní dandan yè pẹ̀lú forí kan bákan náà ó tún wá forí kan yẹ̀pẹ̀ tán ó tún wá rin orí rẹ̀ mọ́lẹ̀ ẹ ṣàkíyèsí àwọn jama tẹbílígì torí wọ́n máa yọ tí ó yọ kókó báyìí síwájú kí lẹ fẹ́ gbà ń bẹ̀ àwọn tó kọ́kọ́ kírun rè lójú ayé òjì sí Ọlọ́run wọn ò kí ní àkíyọ kókó lórí wọ́n ní wọ́n tún máa tẹ aṣọ sílẹ̀ tí híìtì lẹ́lẹ̀ bá gbóná wọ́n á tẹ aṣọ lẹ̀ ṣé wọ́n fẹ́ gba aláàdá tó ju tiwọn lọ ni ló fi rin orí rẹ̀ mọ́lẹ̀ ọkọ mọ láàrin àwọn tẹjọmọ tẹbílígì o tí ẹ rí orí wọn báyìí tí ó yọ nítòsí fà náà ni pé wọ́n rin orí mọ́lẹ̀ pé ìwọ Ọlọ́run orí mi ìṣe ìwọ lónìí aláwọ̀ sànùwà. báàbù tàkìrì zuhur ìlànà asr orí ọ̀rọ̀ lílọ ìrun zuhuri lára di asri lílọ ìrun zuhuri lára di asri hadith five four three. anibunu abbas radiyallahu anihuma. أن النبي صلى الله عليه وسلم صلى بالمدينة سبعا وثمانية الظهر والعصر والمغرب والعشاء فقال أيوب لعله في ليلة مطيرة قال Asa. Hadith 543. 543. Láti ọ̀dọ̀ ọmọ Abbas kí Allah yọ́nú sí àwọn méjèèjì. Dájúdájú ànábì sallallahu alayhi wa sallam. Ó kí irun méje àti mẹ́jọ ní Madina. Ó kí irun méje àti mẹ́jọ ní Madina. azuri wàlẹ̀ asri zuri àti asri ìyẹn jẹ́ mẹ́jọ ó zuri raka mẹ́rin asri raka mẹ́rin oki kí Wale magrib wale isha ó sì kí magrib àti isha yìí náà ìyẹn jẹ́ méje ó kí magrib mẹ́ta ó sì kí papọ̀ mọ́ isha yìí. anabi kí jámù nínú ìlú Madina ibẹ̀ ló ń gbé ó sì kí méjèèjì papọ̀ níbẹ̀ ok Fakola ayub ayubu tó gbọ́ ọ̀rọ̀ yìí wá látọ̀dọ̀ ọmọ àbáàsì ọ̀wá ní làálàhù fi ilẹ̀ ilẹ̀ ti mọ̀tì rọ̀ ṣé kìí ṣe pé. alẹ́ ọjọ́ tó jòrọ̀ ànábì kí jámù báyẹn ni call answer ọmọ àbáṣe ní possibly bẹ́ẹ̀ ni ó súnmọ́ bẹ́ẹ̀ nítorí wípé tá a bá wà nínú ìlú tá a bá wà ní inú ìlú a máa kírun kọ̀ọ̀kan lásìkò rẹ̀ ni tí ó bá nídìí a gbọ́dọ̀ jan irun méjì papọ̀ ìdí náà ọ̀kan pàtàkì inú àwọn ìdí náà ni kí ni kójó òrọ̀ kójó òrọ̀. tí òjò bá ti rọ̀ a lẹ́tọ̀ọ́ láti kí irun méjì papọ̀ a kí pé o àní àní dínkù o àní dín irun yẹn kù. báàbù waqtul asr orí ọ̀rọ̀ àsìkò irun asri. وقال أبو أسامة عن هشام من قعر حجرتها bàbá usama sọ pé láti ọ̀dọ̀ isham ó ní ha oòrùn sì wà ní ìsàlẹ̀ ilé aisha ní ìgbà tí ànẹ́bì bá kírun asri àti ka irú àdìsí síwájú àbí mo ní ok ẹ̀jẹ̀ aka àdìsí mi àdìsí five four four àni Aisha radiyallahu anha qalat. كان رسول الله صلى الله عليه وسلم يصلي العصر والشمس لم تخرج من حجرتها Hadis 544 nínú tírà Sahihu Al-Bukhari àti ìtumọ̀ rẹ̀ ní èdè Yorùbá. Àní Aisha látọ̀dọ̀ Aisha kí Allah yọ́nú sí. Ó sọ pé òjíṣẹ́ Allah máa ń kírun asri nígbà tí òòrùn kò tí ì jáde kúrò nínú ilé rẹ̀ ìyẹn nínú ilé Aisha hadith five four five an Aisha radiyallahu anha anna rasulallah sallallahu alayhi wa sallam sallal asr wa shamsu fi ujuratiha. لم يظهر لفايل من حجرتها Hadis five four five nínú tírà Sahihu al-Bukhari àti ìtumọ̀ rẹ̀ ní èdè Yorùbá látọ̀dọ̀ Aisha kí ara ìgbẹ́nu sí i ó sọ pé dájúdájú òjìṣẹ́ Allah ó kì í ran asri nígbà tí oòrùn sì wà nínú ilé rẹ̀ lam yadhiharu alifai umini ujuratiha. tí òjì oòrùn yàtàrí kò tí ì kúrò nínú ilé rẹ̀ òjì oòrùn yàtàrí òjì oòrùn yàtàrí yóò sì wà níta nígbà tí a bá kí astri tàbí nígbà tí oòrùn oòrùn yàtàrí bẹ̀rẹ̀ lákì zohori. Like òun òjì yìí kò ní yé máa lékún sí i títí tá a fi kí asri ọkàn níbi tí ó lékún dé kásri tó wọlé tó ti túmọ̀ sí pé òjì òrùn yàtàrí kò ní kú òní ta nígbà tá a bá ń kí asri lọ́wọ́. Hadith five four six and Aisha radiyallahu anha qalat. كان النبي صلى الله عليه وسلم يصلي صلاة العصر والشمس طالعة في حجرتي لم يظهر الفيء بعد لم يظهر الفيء بعد وقال مالك ويحيى ibnu Sa'id wa Shu'aib wa ibnu وابن أبي حفصة والشمس قبل أن تظهر láti ọ̀dọ̀ Aisha hadith five four six nínú tírà Sahih al-Bukhari àti ìtumọ̀ rẹ̀ ní èdè Yorùbá látọ̀dọ̀ Aisha kí alọ́ ìgbọ́nú sí ọ sọ pé anabi sallallahu wa sallam wọ́n máa ń kírun asri nígbà tí oòrùn sì wà nínú ilé mi nínú yàrá mi lámúyẹ́dẹ́ hárẹ́lì fáì ọ̀báàdì tí òjì oòrùn yẹ́tàrí kò tí ì lọ. Malik àti Yahya àti Shu'aibu àti baba Hafsah wọ́n ní wàṣàmsù kọ́búlà antedhar síwájú kí òòrùn tó lọ tàbí kó tó gòkè yóò ti kírun á ti kírun dóhórì yóò ti kírun asri. gbogbo àlàyé yẹn mo ti ṣe síwájú hadith five four oh seven ansayar. ابن سلامة قال دخلت أنا وأبي على أبي برزة الأسلمي رضي الله عنه فقال له أبي كيف كان رسول الله صلى الله عليه وسلم يصلي على المكتوبة فقال كان يصلي الحجير التي تدعونها الأولى حين تدحد الشمس ويصلي العصر ثم يرجع أحدنا إلى رحله في أقصى المدينة والشمس حية ونسيت ما قال في المغرب وكان يستحب أن يؤخر العشاء التي تدعونها العتمة وكان يكره النوم قبلها والحديث بعدها وكان ينفتل من صلاة الغداة حين يعرف رجل جليسة ويكره بالستين إلى المئة hadith five four seven nínú tírà sahihu al-bukhari àti ìtumọ̀ rẹ̀ ní èdè yorùbá an sayyar ibn salama látọ̀dọ̀ sayyar ọmọ salama ó sọ pé dakalitu ana wahabi ala abi bariza èmi àti baba bariza awọlé èmi àti bàbá mi èmi àti bàbá mi awọlé tọ̀ baba bariza asilami kí alọ ìgbọnu sí fakọọlà ọsọ fakọọlà láhùn abi bàbá mi sọ fún baba bariza pé kaifa kana rasulillah sallallahu alayhi wa sallam yusalli almaktuba báwo ni ànábì ṣe máa ń kí irun ọ̀ràn yàn. fakọ́l ànábì wa baba bariza wọ́n sọ pé kana yusalli alhajir ànábì máa ń kí irun hajir irun tá a kí ní kété tí òrùn yàtàrí ní pè ní hajir tàbí hajirọ̀. aláti na ha àlùlà irun tẹ́ ń pè ní irun àkọ́kọ́ ni o irun tẹ́ ń pè ní irun àkọ́kọ́ òun irun zuhuri kí ló sì fà tẹ́ fi ń pè ní irun àkọ́kọ́ ni wípé òun ti irun tí jìbìrìlù kọ́kọ́ kí fún ànábì ok so àwọn kan máa ń pè ní àjír àbí kan pè ní hajirọ tàbí kan pè ní irun àkọ́kọ́. wọ́n máa ń kí irun zuhuri tẹ́ ń pè ní irun àkọ́kọ́ yẹn hìnà tẹ́dí hadu ashams nígbà tí oòrùn bá yẹ̀ ní àtàrí wàyí sọ́ọ̀lì la àṣírí wọ́n máa kí àṣírí tọ́ba ká tán fúnma yẹ́rìjìn àhàdúná ìlà rahali ẹnì kọ̀ọ̀kan wa yóò padà síbi nǹkan gun rẹ̀ a padà sí ibi ilé ilé rẹ̀ tàbí nǹkan ọ̀gùn rẹ̀ fi aksọ̀lì Madina yọ padà sílé níbi tó jìnnà gan-an tó jìnnà sí ìlú Madina rohal ni ràkúnmí nǹkan ilé tí wọ́n máa gbé sẹ́yìn ràkúnmí o ok wọ́n ń pè so ilé ilé ẹ̀yìn ràkúnmí òun ti mú ràkúnmí ẹ̀ lọ ó lọ ṣiṣẹ́ lóko astri tó ọwọ́ akí yóò wá padà lọ sí ibi tí ràkúnmí ẹ̀ wà á padà síbẹ̀ wàṣámùsù háyà nígbà tí oòrùn sì wà níta tóòrùn wà níta. wànàsí tùmọ̀ kọ́lá fèlè magribi mo gbàgbé ń tó sọ nípa ti magribi o mo gbàgbé wàkánà yastahibu anyo akérà lè ṣá ànábì fẹ́ kó fi irun ìṣá ìlọ́ra. àlàtí tẹ̀díhùn náà ha atama irun tẹ̀ ń pè atama oruko irun oruko mi nìyẹn fun irun ìṣáì ma ma pe isai ni ìṣáì irun atama wàkánà yakirawu nauma kọbúlà ha anabi kọ kíyìn ó sùn síwájú irun isai wàlẹ̀ hadith àbáàdà ha anabi si kọ kéèyàn ó máa rojọ́ lẹ́yìn irun ìṣáì bá a sùn kó tó kí irun ìṣáì possibility kọ mọ́ kí irun ìṣáì ní jàmáà o ti dálẹ̀ fún ara rẹ nu tọ́ ọ sì kí ìṣáì tán tọ́ wa bẹ̀rẹ̀ sí ní máa rojọ́ pẹ̀lú ọmọ ìyá hmm. possibility kó o mísì irun jàmáà àsùbá o ti fọwọ́ ara rẹ fà á. Eh, ẹgbẹ́ táwọn èèyàn máa ń rò ní ìsìn ẹjọ́ kí ni wọ́n rò ẹjọ́ Facebook yóò browse yóò chat títí aago méjìlá aago kan aago méjì tẹ́lẹ̀ rẹ̀ bá tún wá wù tó ti yí sọmọ́rí yóò tún wá mú sẹ́ẹ̀tì lọ́wọ́ wọ́n tún fi ń browse kì í ṣe pé òun browse fún iṣẹ́ o ẹlòmíì browsing tiẹ̀ iṣẹ́ ni o tí ó jáwó àmẹ́jọ́ ni tiẹ̀ já. Ja